omi mímu ní gẹ̀ẹ́ mẹ́ta àná àsọ̀dí aláàánú ròyìn pé mo gbé wàrà tí wọ́n dá omi mọ́ tí wọ́n da omi mọ́ fún òjíṣẹ́ ọlọ́run sọ̀lálà àlẹ́wọ̀sára nígbà tí lárúbáwá ọkọ̀ kan wá tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ tí abubakar rọ̀dí aláàánú náà sì wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ pẹ̀lú ó mu nínú rẹ̀ lẹ́yìn náà ni ó gbé e fún lárúbáwá oko náà tí ó sì sọ pé ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ni ó kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí i ẹ jẹ́ kí a gbọ́ àdìsí lẹ́ǹkan sí i omi mímu ní gẹ̀ẹ́ mẹ́ta àná àsọ̀dí aláàánú ròyìn pé wọ́n gbé wàrà tí wọ́n da omi mọ́ fún òjíṣẹ́ ọlọ́run sàlọ́lá nígbà tí lágbáwá ọkọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ tí Abubakar rọ̀dí wà ní náà sì wà lẹ́gbẹ̀ẹ́ òsì pẹ̀lú ó mu nínú rẹ̀ lẹ́yìn náà ni ó gbé e fún lárúbáwá oko náà tí ó sì sọ pé ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ni ó kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí Bukhari àti Muslim ló ìgbà wọn náà wá. alhamdulilayi. ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبي فون الله تجي وساي تجي وساي tó jí kálukú sáàyè rẹ̀ láàárọ̀ yìí lẹ́yìn náà wá yọ̀ǹda fún wa láti kírun tòórọ̀ yìí tá a mọ̀ sí sọ̀láàtù sóbọ̀ ká tó ń pè ní sọ̀láàtù fàjìrì wá jẹ́ ká kí lásán ó jẹ́ ká kí ní jàmáà ọlọ́run kó gbà ní ìbáàdà fún wa irun ṣubú ìkan láàkì báyìí tá a ní kí omi ìmọ̀ láyé ọlọ́run ṣe é fún wa. Amen dáadáa tí Allahu Ta'ala ti ṣe fún kálukú wa ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa hadith ni wọ́n kà fún wa hadith Anas Anas bunu Malik rahimahullah rahmatan wasi'an ah, Anas bunu Malik astaghfirullah radiyallahu ta'ala anhu ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé wàrà kan tí a ti fi omi rú ìyẹn ni pé wàrà tútù ọmú tí wọ́n fún lára màálù tàbí ràkúnmí tàbí ẹran so bí ewúrẹ́ wàrà tá a fún bẹ̀ tí wọ́n ń pè ní mílíìkì wàrà tútù yẹn tí wọ́n ń pè ní nùnù yẹn wọ́n fún un lẹ́yìn náà wọ́n wá da omi pọ̀ mọ́ yẹn pé wọ́n rú wọ́n á gbé fún ànábì sallallahu alaihi wa alihi wasallam lọ́jọ́ náà ní ọwọ́ àtún ànábì hunaka arabun lárúbáwá oko kan bẹ́ẹ̀ lọ́wọ́ òsì ànábì lápá àlàáfíà rẹ̀ báwọn Yorùbá ṣe ń sọ Abubakar radiyallahu ta'ala anhu náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ànábì wa mu wàrà náà ìgbà tó mu èyí tó tẹ lọrụ bẹ́ẹ̀ o wa gbé fún larubawa oko lẹ́ni to n sọ pe ẹni to wà lọwọ ọ̀tún ló lẹ́tọ̀ọ́ sí ká gbé fún ká gbé wàrà nì fún ju ẹni tó wà lọwọ òsì lọ. mú hadisi ẹkọ pọ mbẹ. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó ní pé àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wa wasallam wọn kì í fojú fo nǹkan kan nínú ìgbésí ayé ànábì àfi kí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa. ẹ wo ọ̀rọ̀ yẹn tí Anas tó tún sọ fún wa ká lè kẹ́kọ̀ọ́ ká lè mọ̀ pé ẹ̀sìn Islam kì í ṣe ká kírun nìkan ká lè mọ̀ pé ẹ̀sìn Islam ó tayọ àwẹ̀ gbígbà ìsàká yíyọ mọ́kàlélọ ó tayọ ẹ̀ lẹ́yìn téèyàn bá ti nígbàgbọ́ náà ọlọ́run kan ṣoṣo gbogbo ohun tí ń jẹ́ ètò ìgbésí ayé dinul hayat ẹ̀sìn tó ní ń ṣe pẹ̀lú gbogbo àlámọ̀rí wa tó dá sí ìgbésí ayé wa ó ní kí Islam ẹ̀sìn yòókù bá a bá béèrè lọ wọn nípa kí lẹ̀kọ́ tó jíṣẹ́ yín kọ́ yín pé tẹ́ ẹ bá mú nǹkan tẹ́ ẹ wà lágbóta lẹ́ẹ̀kọ́ gbé fún òní ẹni àyín ah, tó wù náà ni ẹni tó bá wù yàn lèyàn fún èyí tí wọ́n á sọ nìyẹn nínú ọpọlọ tiẹ̀ ṣùgbọ́n Islam ò rí bẹ́ẹ̀ àkọ́ àkọ́kọ́ tá a kọ́ ni à ń sọ ábà wọn máa ń fojú sí dáná bí n ṣe wọ́n sì máa ń fi tó wa létí ká lè mọ̀ pé ẹ̀sìn gbogbo gbèsè ayé wa ẹ̀sìn ni torí náà àwọn tí wọ́n máa sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ yìí o torí náà bí wọ́n bá ń sọ̀rọ̀ òṣèlú ní ìsìnkú ẹjọ́ ẹjọ́ ọ̀rọ̀ òṣèlú ilé kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́mìíràn ọ̀rọ̀ ìlú là ń sọ kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́mìíràn ọ̀rọ̀ àwọn ọmọ ilé là ń sọ kì kò sí irọ́ ní gbogbo ẹ̀ ìlú tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀sìn ni ó tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe tó ọ̀rọ̀ ilé yín tẹ́lẹ̀ ń sọ ẹ̀sìn ni ó bá yín dá sí tí ó ju yín níwèé pé báyìí lẹ́ẹ̀ṣẹ̀ ṣe tí ó fi bá mu òṣèlú yín gan ẹ̀sìn ni ó sọ orú òṣèlú tẹ́ ṣe tẹ́ẹ̀fì bójú rí ọlọ́run ọba pàdé tí gbogbo ìlú tí ó sì fi dà so Anas ọmọ Malik ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé ńgbà tí wọ́n gbé wàrà nífànàbí ànábì ìgbà omu ó fi hàn pé kò sí ní tó burú nù kí wọ́n gbé nǹkan fún èèyàn bóyá wọ́n fi ta wá lọ́rẹ àbílẹ́bùn ni o kò sí ní tó burú kàgbà nígbà tá a bá ní bùkátà sí nǹkan náà ẹ̀kọ́ ẹlẹ́kẹta tá a rí bẹ̀ ni pé nígbà táwọn bíi mú bùtìlẹ̀ pé wọ́n ti kó àwọn hadisi wá pé ká mú ní gẹ̀ẹ́ mẹ́ta ṣùgbọ́n yẹn kò jáde nínú hadisi ilé bàtà náà bíi mú tán ó gbé fún lárúbáwá oko àwọn wo là ń pè ní lárúbáwá oko ó ní àwọn lárúbáwá tí ń gbénú pápá tá a lè pè ní ọ̀dàn tó ṣe pé àwọn oníṣẹ́ méjì ju pé kí wọ́n máa da ẹran lọ lọ́dọ̀ tiwa níbí lákòókò ń bí àwọn tá a lè fi wọ́n wé ni àwọn bòròró wọ́n tún yàtọ̀ sáwọn fúlàní ìlọrin o sábàá fúlàní ìlọrin a máa wá gbòòrò àjọ máa ṣe òmíì tiẹ̀ ti dára àgbòòrò tán ṣùgbọ́n àwọn tá a gbà lérò ń bì ní àwọn bíi bòròró tí wọ́n wà nù gbó bòròró yẹn táwọn èyí sábà wá gbòòrò béèyàn bá sì ti rí wọ́n gbòòrò èyí ó ti mọ̀ pé ara oko lẹni tó dé yìí àkọ́kọ́ ń tẹ́ fi mọ̀ ni pé ọ̀pá tí fi ń dẹran yóò mọ́ pa ń lọ́wọ́ ṣé àwọn pé tẹ bá wà fúlàní ìlọrin àwọn tí wọn wọn ò ní mọ́pá yẹn dání wọ̀lú wọn á fi ọ̀pá yẹn sí gàá torí pé wọ́n ti mọ̀ nípa ìgbésí ayé tá à ń pè ní civilized world bọ́ọ̀mù èèyàn ṣe ń lò ṣùgbọ́n àwọn inú igbó làwọn ń sábà gbé yóò mọ́pá rẹ̀ lọ́wọ́ nǹkan lẹ́ẹ̀kejì tẹ́ẹ̀rí ni pé yóò gbé idà tàbí àdá yóò gbé kọ́rùn-ún kò bá wá sáàrin ọjà bí ó ṣe gbé nǹkan rẹ̀ kọ́nù nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kẹta tẹ́ẹ̀rí ni pé bí ó ṣe máa ń wò yóò máa wò hàùhàùhàù káàkiri ni torí gbogbo nǹkan tó ń wò yẹn ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ẹ̀rí ni pé àwọn ìṣesí bíi kó wá sí mọ́ṣáláṣí ń bì tó irú bá ń ṣe lẹ táìs àwo mọ́lẹ̀ tá a fi ń kírun ìní ìsìtá ìjókòó lórí ẹ̀ tó bá ṣàlùwàlá gbogbo ìdọ̀tí ẹsẹ̀ rẹ̀ rí pé kò ní fọ́ kó mọ́ iyẹ̀pẹ̀ tó wà lẹ́sẹ̀ rẹ̀ yóò mọ̀ fi tẹ táìsì ní pátápátápátá ẹ rí i pé gbogbo ojú ibẹ̀ torí pé inú gbólóhùn gbé kò sí nǹkan tó kàn pẹ̀lú yìí àwa aláṣẹ máa ń nu ẹ lè rí i kó da gbogbo omi yẹn kó yí kó fi fẹsẹ̀ kan kó dànù kò sí tí ó lè ṣe ó lè dúró sí ibi ìta gbangba mẹ́ kó máa tọ̀ á ti mọ̀ pé eléyìí ara àánú gbóni àwọn ẹ̀kọ́ yẹn a gbọ́dọ̀ mọ̀ ọ́ ó sì wà nínú tó ń fa wàhálà gan-an lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà torí wípé àwọn yorùbá ní mọ̀ wà fóníwà ní jọ̀rẹ́jọ̀rẹ́ ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ lóde òní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ìwájọ́wà ṣùgbọ́n wọ́n ló ti di mọ̀ wà fóníwà ẹni tó yẹn gbára nu gbó ni tẹ̀ lọ ń bu sọ́mọ̀ ni ṣùgbọ́n àwọn náà gbọ́ ná hadith nígbà tí lárúbáwọ̀ ọkọ̀ kan wọ mọ́ṣáláṣí tó lọ ń tọ̀ sínú mọ́ṣáláṣí táwọn sàábé fẹ́ mú gìrìgìrì táwọn bí ní ẹ fílẹ̀ títí tó fi tọ̀ tán sínú mọ́ṣáláṣí ànábì ẹjẹ́ ó tọ̀ àgbà aṣèlú ilé ìsìnkẹ́lẹ̀ kan máa ha kẹlẹ̀mbẹ̀ sínú mọ́ṣáláṣí ha pọ̀ pọ̀ ha pọ̀ àwọn èèyàn sórí ilé ìdàrú ni orí ilé ìdàrú gbogbo nǹkan yẹn kà sí kò ká sí ẹni ẹ wo kí ni táàpù omi tá a ṣe sí mọ́ọ̀sì tí mi bá dé yóò yí yóò kàn dànù nígbà tí ò lórí kan dànù ni ó sì ń ṣẹlẹ̀ sáwa náà ìjọ́ àkọ́kọ́ tí mo kọ́ lò hòtẹ́ẹ̀lì 1986 tí mo wà ní ní Jos tí wọ́n kú wa sínú hòtẹ́ẹ̀lì kan ní Zik Avenue ọlọ́run ló yọ mí omi gbóná ní ìbáṣí sórí kíní chawa tó mo kàn sí omi gbóná ló dà jáde gbogbo ara mi ní ìbábú èmi náà ò lajú débẹ̀ yẹn kò yé mi kódà tó fi dòní tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ mo máa dọ́gbọ́n ni kéèyàn máa lọ sí mi gbóná sórí ọ̀pọ̀lọpọ̀ wa náà tá a bá débi òtẹ́ẹ̀lì ẹlòmíì tó fẹ́ sílẹ̀kùn yóò máa ṣí kinní yẹn káàdì ni wọ́n fi ń ṣí nìsín bí atm káàdì káàdì ló fi sí kò ní mọ́ lò yóò máa kíbọ̀ yóò máa ṣe gbogbo kò ní rí lẹ́kùn sí ó ṣẹlẹ̀ mọ́ká ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá mọ́ká tí wọ́n fún ní yàrá wọn ò ní mọ báwọn ó ṣe wọlé so kálukú ibi tó bá lajú sí náà ló la ibi ó bá lajú dé ló mọ̀ dé àìmọye nǹkan tó yẹ pé téèyàn náà bá ẹlòmíì nìsín ó fẹ́ fọwọ́ yóò ní ẹ̀dá àmú kò mọ̀ ẹ̀ṣẹ̀ àfà kò mọ̀ sí ní táì fọwọ́ òun ẹ̀ táàpù ò mọ̀ dá bẹ́ẹ̀ sì ni téèyàn bá ti gbọ́wọ́ sábẹ́ rẹ̀ ni ó dà tó bá ti gbọ́wọ́ kú ńbẹ̀ yóò dùn sẹ́ńsọ̀ ní ń lò tó bá gbọ́wọ́ sábẹ́ kò ní bó bá tún gbọ́wọ́ kú omi yóò tún dúró ni àwọn tí wọ́n fi ń nuwọ́ níbòmí ò ní à wọn ò mọ̀ fún wa ní táàfì nuwọ́ bẹ́ẹ̀ ló kàn ọ̀rá gbọ́wọ́ sábẹ́ ibì kan ni yóò sì ọwọ́ rẹ̀ ó gbẹ ní ìsìn ó dàbí ìgbà tí mo lọ ní ápọ̀tù kan tí mo lọ yàgbẹ́ ń bẹ̀ ìgbà tí ń ṣe kíní fúnra kíní tọ́ílẹ̀tì ní tàǹbà fún yàn ṣé Egypt kan mo ti ní tọ́ílẹ̀tì ṣé àpẹtẹ yóò bá rí èyí ó fò dìde pé kí ni ejò ejò ejò ejò gbà tí tọ́ílẹ̀tì fún ejò ejò ejò ejò ni ó fò dànù ni ṣe rí fún lárúbáwọ̀ oko náà nìyẹn tó tí mo kàn fẹ́ fàyọ ni pé àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tá a kà sí yẹn ó wá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ànábì Abubakar tá a mọ̀ pé hàn èèyàn rèé gbogbo ẹ̀ ní òun ní lẹ́gbẹ̀ẹ́ ànábì ṣùgbọ́n ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yẹn lànábì kọ́kọ́ gbé fún lárúbáwọ̀ oko yẹn kò wó pa Abubakar rèé torí tó ń sọ fún wa pé nínú ẹ̀sìn àlẹ́ ayman falẹ̀ ayman ẹni tó wà lọ́wọ́ ọ̀tún yẹn làkọ́kọ́ òun ni òfin ní í síjà kódà wàláwó kánà Abubakar kó jẹ́ pé Abubakar ló ń bẹ lọ́wọ́ òsì ẹni tó wà lọ́tún láàfún kò bá àjọ méke kò bá àjọ ẹni tá a kà sí bàbá àjọ jókòó tó bá wà lẹ́gbẹ̀ẹ́ òsì wa táwa jókòó sáàrin ní ọ̀tún lákọ̀gbé fún àníkọ́ fún ọba ẹ̀sìn wa nìyẹn ẹ pé kí so nígbà táwọn ẹbí wa fún tán ìgbà náà làbúbákì tó mú sónú àwọn ẹ̀fọ́ tá a kọjá àmì àmì àmì àmì. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀tún láti máa pín lọ á máa pín lọ kárí tí ó fi kárí ẹra àwọn èèyàn ẹlòmíì wàá fò dìde níbi tó wà yẹn yóò wá máa dùn bí kò bẹ́sìn wa mu bó o jókòó sáàyè rẹ tí o bá kàn ọ́ kò dọ́dọ̀ ẹ nìyẹn kò kàn ẹ́ lónìí o lè kàn ẹ́ lọ́la ó sì lè jẹ́ pé n tó lọ fagídí gbà ń ìgbẹ́ gbuuru lè yà o lè lọ jẹ́ tàbí kó o mú kó gbòdì nínú rẹ ló àmọ́ ìyàgbẹ́ gbuuru so ìtọ́lọ́wọ̀n ò bá ti pín fún ọjọ́ kó ẹ jẹ́ alọ́bí òde kó àwọn èèyàn máa dúró oúnjẹ alọ́bí ìgbéyàwó àwọn èèyàn máa dúró oúnjẹ kí ló ń dù jẹ́ kí wọ́n máa pín tí ò bá ti dọ́dọ̀ ẹ kò débẹ̀ nìyẹn bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀kọ́ bá a ṣe máa ṣe ìnáwó àsè àwa Yorùbá àìlò tẹ̀sìn mi ò mọ bóyá Haúsá bóyá wọn lọ àbí wọn èlò torí mi ò gbé àárín wọn rí o mo kàn lọ Òkè Ọya tí mo wò bẹ àmọ́ gbígbé bẹ mi ò gbé àsè ká lọ síbi ìnáwó yóò jẹ́ pé wọ́n pè wá sí i alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àìsí ìmúyàn dání péjá àjọ lọ bí ìnáwó yìí àyàfi ká sọ fún ẹni tá a fẹ́ ó lọ bí àsè tí wọ́n pè wá sí káwá bí àsè yẹn ó dàgbà ṣàlàyé ẹ̀ náà bí pé hmm. lágbájá tẹ̀lé mi o tó bá ní kó máa bọ̀ kò sí wàhálà torí pé iye ẹ̀yin tó pè ní iye àwọn tó gbóúnjẹ rẹ̀ kalẹ̀ ó máa sọ fún àwọn brothers ẹ fẹ́ ṣèkómọ ẹ lọ́wọ́ ànáǹsì ní mọ́ṣáláṣí ẹjọ́ ọ̀la mo fẹ́ kó mọ́ a débẹ̀ ẹ máa fọwọ́ já ẹran èèyàn ẹran kan àwọn èèyàn méjì ẹ máa sáré fọwọ́ já fún wọn kí lẹ pè wọ́n fún tó bá mọ̀ márùn-ún lágbára ká sọ fún èèyàn márùn-ún mo fẹ́ ṣe kó mọ́ lọ́la mo fẹ́ ṣe kó lọ́la ẹ bá mi ti ṣe kó nìyẹn nígbà tó gbogbo wa tá a dé àwa bíi hundred dé oṣù oúnjẹ èèyàn tẹ́ èèyàn mẹ́wàá ẹ pé sọ torí inú òbí ni ó ti rò pé wọ́n rí nǹkan jẹ ní wọ́n wòhò fún ní nǹkan kan jẹ ó ti ẹ̀tọ́ kéèyàn débi ìkómọ kí wọ́n máa fún yàn lẹ́jà àṣebẹ́ ẹran ni wọ́n pa níbi ìkómọ ẹja ọ̀nà bí wọ́n tún là á sí méjì kí ló pè wá sí ẹlòmíì bisikíìtì rẹ máa pín bẹ kí lẹ́ ń pè wá sí tó ń ta fẹ́ fàyọ̀ ńbẹ náà lè wípé téèyàn bá fẹ́ pé àwọn èèyàn fá sí àwa tí wọ́n bá pè yín ni kò lọ mọ́ mú èèyàn lọ́wọ́ àyàfi kó sọ fóńtọ̀ so àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn ó ṣe pàtàkì so tá a bá ti wá débẹ̀ wọ́n ó máa serve wọ́n ó máa pín yóò dọ́dọ̀ wa àmọ́ ìyanilẹ́nu kó dàbí ọ̀rọ̀ ìjọba àwọn level fifteen level sixteen level àwọn máa du oúnjẹ o ní sẹ́mínà màkí lẹ̀ ń dùn bí èyí ebi ló ń pa yín ni àbí kí ni ẹ sì ti oúnjẹ yẹn pé yóò kárí wà láwọn èèyàn ó tún dùn láwọn èèyàn ńlá làwọn sọ hmm, pàápàá àwọn tíṣà hmm, subhanallah ọlọ́run ó sànù wa so lákòótán bẹ́ẹ̀ yẹn ni ká ṣe máa lo adabu islam islam dá sí gbogbo àlámọ̀rí wa láyé pé mo dé mosque ń sìn bóyá nìkan ní ká pín five five hundred naira fáwọn tó wá sí mosque lónìí ó wá kó fún mi bóyá five five hundred naira yẹn kò ju mẹ́wàá lọ ó ní jọ five five hundred naira ni kò fáwọn èèyàn bí mo ṣe jókòó ọwọ́ ọ̀tún ìní ti bẹ̀rẹ̀ lọ wọ́n dẹ̀ máa pín lọ ojú ẹ̀ ò bá lè jù bẹ́ẹ̀ lọ́dún ìní fún ẹ̀ ibi tí wọ́n ní kí n pín fún gbogbo àwọn tó wá ibi tó dé dúró nù kò kàn ọ́ lónìí nìyẹn yóò kàn ọ́ lọ́la àyàfi tó ń tọ̀ bá ní àáfà àwọn tẹ́ ẹ bá wòrò wípé five hundred naira yìí kàn ẹ bá ní fún wọn ẹ mo lè mọ́tò pé ọ̀gá yìí kò ní ọ̀gá yìí aṣọ tó ń wọ̀ yìí tí wọ́n kó sẹ́sì irọ́ ní ń pa ibi ń pa àwọn aṣọ tó ti rà sílé látọdún kẹfà ló bẹ̀rẹ̀ sí í lò ẹ̀ fún un ìyẹn náà tún wà nù tí ń fi àjẹyàn ojú pé èèyàn ti ní làwọn èèyàn mọ̀ fi wẹ lómi ìbá kò dẹ̀rọ ń jẹjẹ nǹkan ti tán fún un ṣùgbọ́n ó ti kọ́lé ó ní káàtì ń gùn káàtì òróró repo sí so kàkàká fún wa ní fún wa lò ní bẹ́ẹ̀ sì ni kò ní sọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyẹn náà ṣe pàtàkì ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run jù ú bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ní àkótán ká máa béèrè nípa ẹ̀sìn wa ká má fojú wo nǹkan kan kó kéré pẹ́sìn ò sọ nípa ẹ̀ wàhálà yóò yà wá lẹ́nu pẹ́sìn ò sọ nǹkan kan pa ẹ̀ yóò yà wá lẹ́nu pé ẹ̀sìn yóò sọ nǹkan kan nípa ẹ̀ ẹ worú wàrà tí wọ́n mú ẹ nùnù tí wọ́n mú ẹ wọ́n ní tànà bíi bá mú tán yóò bu omi sẹ́nu yóò fi yọ ẹnu ẹ̀ yóò tù sọnù sọtẹ́ nǹkan bá lẹ́jọ́ tá a bá mu wàrà tán tá a bá mu nùnù tán kí ni kó yẹ ká ṣe àá ìṣesí ànábì ni pé yóò bu omi yóò fi yọ ẹnu ìwọ náà bu omi kò fi yọ ẹnu sallallahu alaihi wa fọlọ ti rí nìyẹn ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت تواب رحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام